هو دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí ó máa dé sí etí ìgbọ̀nyín níkànnì yìí one oh seven dot nine fm ní aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa Ṣàmùsùdín Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbọ́wọ́ rẹ̀ pé kí ẹ̀sán rẹ̀ lọ máa bá bàbá wọn Ṣítù Ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé Séríkì Ọ̀gọ́mákin àwọn afáwọ̀ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọ́n náà ní samahatu sheikh al-imam ishaq abọlọ́rẹ́ muhammad al-awwal habibahumullahu wa ra'ahum tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque alẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa ká lọ. bisimilah alhamdulilah thumma salatu wa salamu ala rasulillah. وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا فيا إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لن طيب يستطيع دافع الله أترى لكم لا رفان محمد صلى الله عليه وسلم a ń bẹ ọlọ́run ọba nínú àánú rẹ̀ àtijọ́ kan rẹ̀ àlékún àìmí gígùn àti àlàáfíà ara àti àlékún bíbà àṣírí tó pọ̀ ju tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí lọ ọlọ́run bá wa jọ túbọ̀ ìbá ṣe fún olùgbọ̀wé ètò wa àti ẹnìkankan wa náà tá à ń gbọ́ wa tá à ń gbádùn àwọn ètò yìí àtàwa náà tá à ń sọ kọlọ̀njọ́ orí táyé yọ lọ́mọ́jọ díwọ̀ tọ̀run fún wa. àtún kíra wa káàbọ̀ sórí ètò lónìí ustaz abdulwasi ananiya bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ ohun tí ó ní ṣe pẹ̀lú ìdílé ó pàtàkì àti ìdúró lórí ẹ̀ náà náà nìyẹn tó ṣe ń tẹ̀síwájú. píparí pé láwùjọ lónìí àwùjọ bàjẹ́ oríṣiríṣi nǹkan làwa náà fojú ara wa rí àìmọye ọ̀pọ̀lọpọ̀ lé ló ti ń jò ṣùgbọ́n tí wọ́n kàn ń gbé kegbè oníkálukú wọn ń dágbọ́n sí i akàìmọye ilé pàápàá ló tiẹ̀ ti dahoro ṣùgbọ́n gírí ò jẹ́ kẹ́ mọ̀ pé kò sí nǹkan kan mọ́ nínú ilé náà ìtì àwọn ọmọ pàápàá táàrin ń ta yìí oríṣiríṣi àwọn ọmọ táàrin tí wọ́n da oríṣiríṣi tí wọ́n da síbí inú ilé kan ni wọ́n ti jáde wá kí ló ṣẹlẹ̀ táwọn yìí fi wá rí báyìí wọ́n níyà ni wọ́n ní bàbá ni wọ́n wọ̀bọ̀ ń sánmà ni rárá nǹkan burúkú ń jábọ́ láti sánmà wọ́n wọ̀bọ̀ ń sánmà orí ilẹ̀ yìí náà ni ilẹ̀ náà ló ń hu oríṣiríṣi nǹkan ìpín túmọ̀ sí pé ara ìyá kan ara bàbá kan lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ tó wà ń gbòòrò yìí ti jáde ẹ̀yin náà dẹ̀ rí gbélé mọ̀ṣú pọ̀ ẹ̀rí pé bàbá ń dágbé náà pọ̀ ẹ̀rẹ̀ rí pọ̀pọ̀lọpọ̀ bàbá mi ò dágbé ìyá mi ò dágbé wọ́n sì jọ ń gbé náà ni ṣùgbọ́n àwọn gangan fúnra ara wọn ni wọ́n mọ̀ pé ìbágbépọ̀ àwọn ìbágbépọ̀ kíni ká ti wí ni kíni ká ti gbọ́ ni oníkálukú wọn náà jókòó tira wọn tì kì í ṣe pé ń ṣe nǹkan náà rọgbọ. a wá bẹ̀rẹ̀ ní orí wípé à ń fẹ̀yànjú à ń fàtúnṣe lórí gbogbo ilé eléyìí tí oríṣiríṣi àwọn àdánwò kọlù lónìí látara ìgbádùn ìgbéyàwó ara ẹni bákan náà wá ní ká tún gbójú wò ó ká fojú lámẹ̀tọ́ wo gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ tí ò tí níyàwó tí ò tí lọ́kọ báwo lẹ́yìn náà ṣe fẹ́ bíùdì ilé títí ilé tó fi jẹ́ fún pé kò ní dàbí tàwọn tá à ń wò tá a fi ń ṣàkàwé yìí ilé náà ni tí a bẹ̀rẹ̀ sí wa sọ́bọ̀ lónìí náà ń tẹ̀síwájú níbi tí a ní àná Anábi sallallahu alaihi wasallam. Qala an-nabiyyu sallallahu alaihi wasallam. Anábi ìkẹ́ àti ọlọ́run kú túbọ̀ máa lọ bá Fọ́lá. Ẹgbọ́n tó sọ fún wa. Arba'un mínà sàádà. Ó ní nǹkan mẹ́rin kan bẹ. Mínà sàádà. Tó jẹ́ pé nínú àwọn oríire tí yàn máa ń ṣe láyé ni wọ́n. Al-mar'atu saliha. Tọ́lọ̀ ń bá ti kó àwọn nǹkan mẹ́rin yìí tí yàn, èèyàn náà ṣe kan nínú àwọn oríire tí yàn. Arba'un mínà sàádà tí al-mar'atu saliha. Arábìnrin sallallahu alaihi wasallam ayáre ìkan nínú ìkí ayé ni. Al-mar'atu s-salihah. Àwọn bàbá wọn lè Yorùbá náà ní ọlọ́mọdé aṣíyàn. Ad-dunya kulluha mata'. Hadithu mi ká tó ká ìtàn ká ìtàn ká fèlè náà tó tẹ̀lé. Ad-dunya kulluha mata'. Alábìnrin inú ilé ayé ta wà ah, gbogbo rẹ̀ pátá àwọn àyè ìgbádùn kan wà ń bẹ̀ o. Wa khayru mata'id dúnìyà lè mara àti sọ́ọ̀lìhà. Anábì wa ni mo ti wálé wọn kí gbádùn pọ̀ nú ayé tó rẹpẹtẹ lọ́tún lósì lókè nílẹ̀ lórí omi, ó ní tó wá jó lórí ìgbádùn nú ayé nìkan lọ́wọ́. fún ni láyà. Àrùn àrùn mi sàádán.

Eh, ọlọ́run kó jọ kó ṣàánú wa gbogbo ní kálukú láàyè gbogbo ẹni tó ti kọ́ àdánwò tí ẹni tó ti nílé òfin ní nímọ̀ ọlọ́mọ àgbẹ̀bá gbogbo landlord ẹni tí ò tí ní tó ṣàwọn fún forí pamọ́ síbi kan tẹ́ bá rí bitẹ́lù ní sùn pàápàá láwọn ògbóró bí ìlú èkó ọlọ́run ṣàánú wa àtàwọn ìlú míì tó yẹ pé tọ̀ ìgbẹ́ ti kún irú ẹ̀ náà wà lẹ́gbàá wa yìí náà káàkiri ni o kí ṣe pa fi ń bú àwọn kan o à ń bí ọlọ́run kó ṣèdẹ̀kùn fún gbòòrò àwọn ẹrú ọlọ́run báyìí. àmìnà. anábìnrin nínú kórìíre. wàlmẹ́sẹ̀lú ìwọ̀n sí ìwàlíjàrò sálíhù. ó náà ní kéèyàn tún wá ní aláàmúlégbè tó jẹ́ ní rí. sálíhù. ọlọ́mọjà kọ́lé tó lórí ibú. Àmìnà. Béèyàn bá kọ́lé tẹni bí ádàbí kíyàn gbé léèyàn kú òkú kíyàn sálíhù. Iná sàádá. Ó ní nínú oríire ni o. Wọ́n lè máa rọ́ká bọ̀lù hà ní. Wọ́n ní ẹ̀ tó tún wá tẹ̀lé nínú kọ́lọ̀ wá fún ní nǹkan ọ̀gùn tó lálàáfíà. Lè máa bọ̀lù hà ní. Ìtí ò ní báǹtì. ìdí òní máa dójú tó ní nǹkan ti ẹ̀rọ mi sí ìdí òní máa lọ takú kiri ọ̀nà. wà ń mìíràn ṣàkọ́ wà. alábẹ̀ ní nǹkan mẹ́rin kan náà bẹ̀rẹ̀. rúbà ń mìíràn ṣàkọ́ wà. bí tí nǹkan mẹ́rin yìí bá kọ́gun èèyàn nínú orí ibú tí Eh, aya bú aya òṣì ọlọ́mọjà ṣe aya ní alàmàrà tó fún arábìnrin aya burúkú náà lára tí ò dá kéèyàn ní láyé wọ́n lè máa skánù tàn yí kan ó tilẹ̀ òun kíbi iṣẹ́ dùn ó tilẹ̀ òun kíbi tíyàn ti ń bọ̀ dùn tó tíyàn bá ní aya bí ń lé tíyàn bá ti ń wọlé báyà ronú sùn ni Allahu akibaru. Ẹ̀lmọ́ràtù sí. Ayàrí ẹ pé ṣé oúnjẹ ti rẹ́dì, ó ti rẹ́dì wà lórí tébù, wọ́n náà bá dìbò bá bọ́ra alẹ̀ kó bẹ̀rẹ̀ sí jẹun ló bá ṣíyàwó ló bá jẹ́ ń kì. La hawla wala quwwata illa billah. Ìyàwó rẹ̀ àbí nǹkan mi. Ẹ̀lmọ́ràtù sí. Ìdí ẹ pé mo ṣe ń sọ̀kan bá ló ń fi mẹ́wàá lé. Ẹ̀lmọ́ràtù sí. Ó tún súnmọ́ pé kí ló ń ṣe ẹ náà, ó ti lóṣọ́mọ́ ẹlọ́run kó gbogbo ará àdúgbò ti péjọ ẹ̀lẹ́wọ̀n ẹ̀sìn sí ọlọ́mọ ṣe àwọn ayawa láyàbí àmìnà ọlọ́mọ ṣe àwọn ọmọbìnrin náà ní ayàbí fáwọn ọkọ wọn àmìnà ọlọ́mọ ṣe ìyàwó yìí náà níyàwó bí fọkọ yín gbogbo iná ìṣàmì ẹ̀lẹ́mọ̀ràn ẹ̀sìn sí gbogbo tí ń fa náà ní báwọn ìyá ṣe rí irú ìyàwó ló ń táyà irú ìyàwó náà ló ń tọ́ àwọn ọmọbìnrin tó ní òṣìṣẹ́ àwọn bá ní obìnrin dínà nínú àwọn àdánwò nínú orí ibú tí àwọn èèyàn kan ṣe wọ́n lè máa skẹ́nù tàn yí kùnrin kí a tún wá nínú bùgbé tí ò sí gbàlá ààyè fún yàn yìí tó fún pinpin mọ́ ẹni tó ń gbé bẹ̀ ẹlẹ́ha tó wá ń gbénu ilé tẹ́sí náà tẹ́sí ò ah, ìfaradà ńlá ni ọ̀ ìfaradà ńlá ni ọ̀ ọlọ́run kó jọ kọ́lọ́run wọ́lá ìmánì tẹ́ fi gbà fọ́lọ́run lórí pé màá ṣàbọ̀ náà ni bó ṣe wá fún tóyìn náà tẹ́ tún wá ń bò ó à ah, kọ́lọ́run kó bá mi gbà yín láàyè wọ́lá àjọ kan rẹ̀ kó bá mi gbà ẹ̀yìn àtọkọ yín láàyè wọ́lá àjọ tọ́lọ́run a ní bùkátà sówó láti ṣe súnà yìí ìbẹ̀lọ́lọ́ndẹ̀ wá gbà wọn kan láàyè tí wọ́n ń gbénu duplex tó ti jẹ́ pẹ̀lú ẹ̀ náà àti tí wàá mọ́ra ẹ̀sìn ní gbòòrò tó wàá dìnyẹra fún wọn ẹnìkan ló ń mú gbòòrò ló tún múnú ilé ibi tó ń gbé yìí o tí ò ní freedom kan kọjú inú yàrá rẹ̀ nìkan lọ la hawla wala quwwata illa billah ah! eléyìí náà lára tó yẹ kó máa ń bani lọ́kàn jẹ́ ni. wàlẹ̀ máa rọ kábọ̀ sí i. alábẹ́lẹ́ kan tó tún tẹ̀lé náà ni kéèyàn tó wá ní nǹkan ọ̀gùn eléyìí tí òfin lọ́kàn balẹ̀ ta sọ lẹ́ẹ̀kan. bákan náà eléyìí jẹ́ lára tí à ń sọ fún wa nípa yí pé obìnrin rí ó jẹ́ lára ń tọkùnrin gbọ́dọ̀ mójútó nígbà tó bá fẹ́ lọ́kọ a ti sọ tẹ̀sìn àdẹ̀ ní gbẹnu kò lórí ẹ̀ náà ẹ̀sìn ní nọ́mbà one tá a gbọ́dọ̀ máa kọ̀nsídà lára obìnrin ẹ̀sìn ní nọ́mbà one tá a gbọ́dọ̀ kọ̀nsídà lára ọkùnrin tó jẹ́ kìrìtẹ́ríà tó wà lókè pátápátá ká tó lè gbà pa fẹ́fẹ́ rẹ ni ká tó lè gbà pa fẹ́ fọmọ wa fẹ́ ni ká tó lè gbà yí pé ẹni tó fẹ́ tọmọ wa fẹ́ lọ fẹ́ ẹni tó tó fẹ́ ni ẹ̀sìn ni o lẹ́yìn eléyàn náà ni tó wá tẹ̀lé tó wá ń jẹ́ ìwà rí ìwà rí àwọn bàbá wa lẹ Yorùbá ní obìnrin sọ̀wànù ọkọ ó sì jẹ́ tóbìnrin lẹ́ ń sọ fi míì náà kù ọkùnrin náà sọ̀wànù ó náà aya torípàkùnrin na náà bọ́ ṣe ń dé náà ni wọ́n tún lọ ìwà tiẹ̀ náà ni ò atọ́kùnrin náà ni wọ́n wá gbọ́dọ̀ ìwà ọkùnrin tiẹ̀ mátà obìnrin bọ́lọ́ ń ṣe dá àwọn táwọn wá jọ́kùnrin ta fẹ́ kọ̀ǹtrólù wọn irú ìwà wo làwọn náà ní lọ́wọ́ ẹjá gbọ́n tá ànábì sọ fún wa nípa pàtàkì ìwà rí sallallahu alayhi wa sallam. àkọọ́lá nàbí yóò sallallahu alayhi wa sallam. ànábì sallallahu alayhi wa sallam lọ́jọ́ kan wà lórí ìjókòó. sàbẹ́tà ni Usama mọ́tàbó ṣẹ̀rìn kí radiyallahu anhu. Anábi tó kọjá kan pẹ̀lú àwọn sọ̀hábà, Òsámá uh, ló sọ hadithi yìí ló ṣàlàyé bó ṣiṣẹ́lẹ̀ fún wa. Ànàbò kọ́lá kúnnà jùlú sani ìdá nàbí yìí sallallahu alayhi wa sallam. Òsámá bó ní Sherik, ó náà ń jó kọjá kan pẹ̀lú àwọn sọ̀hábà ohun tó kù táwọn jókòó pẹ̀lú àwọn. Kàánàmá tá wà lórí ìjókòó yìí, àwọn jókòó tẹ́síbọ̀dì jókòó pẹ̀lú farabalẹ̀. Kàánàmá alẹ́rú òsìnà pọ̀yìírọ̀ kẹfìr. ó láwọn wá jókòó bí ìgbà tí ẹyẹ bà láwọn lórí. máa yàtàkẹ́ lámùmí náà mo tàtẹ́lẹ̀. ó lẹ́nìkan kan nu ọba yóò sọ̀rọ̀ ẹ̀rù ìjókòó ẹ̀kọ́ níwájú àpẹẹrẹ. yàtàkẹ́ lámùmí náà mo tàtẹ́lẹ̀ mọ́. ẹ̀jẹ̀ náà jẹ́ lára ẹ̀kọ́ tí gbogbo agbọ́dọ̀ kọ́ tábá wà níjókòó hálkọ̀ àwà níjókòó à ń gbọ́ kútùbà jùmọ̀ àwà níjókòó tó bá ń gbọ́ wáàsí lórí rédíò bá ṣe ń ṣe yìí ọmọ kéwù ní tí ẹ kó máa kẹ́kọ̀ọ́ jẹ̀mọ́ ní tí ẹ kó náà ṣàǹfààní ẹ mùsùlùmí ọmọ ìyá wa ní tí ẹ kó kàn tó máa wúlò fún kódà àwọn tí kìí ṣe mùsùlùmí wọláhì wọ́n ń pè wá wọlé sórí tá a bá parí ètò ó máa ń jáde lẹ́nu púpọ̀ á náà farabalẹ̀ gbọ́ láti bẹ̀rẹ̀ dópin ah, ah, ìwé tí wọ́n wá jẹ́ mùsùlùmí wa máa gbọ́ wà tí wọ́n máa ṣe rán dán Ògbọ́n tí Ìsàmọ̀ sọ yìí, ó ní àwọn jókòó bí ìgbà tẹ́yẹ pàdánù. Máa yá tàjá lámú mi náà mú tẹ́kẹ̀ lè mọ́ rí. Ó ní ẹnìkan kan wá sọ̀rọ̀ láàárín àwọn. Ibi já òun nà sún. Ó ní ìgbà táwọn jókòó àwọn kan wá dé àwọn ikọ̀ pàṣẹ. Àwọn ènìyàn wá ṣàbẹ̀wò sọ́dọ̀ Nàbì sallallahu alaihi wasallam. Wọ́n tẹ̀ wá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn. Àkọ́lù. Àwọn ènìyàn wá dé wá béèrè béèrè lọ́wọ́ Nàbì. Man ahabbu ibadillahi ila Allah wọ́n ní bèèrè tán wá bèèrè rẹ̀ òjíṣẹ́ ọlọ́run wọ́n ní àhábù ibadillahi ilallahi ta'ala wọ́n ní ta ní àwọn ẹrú ọlọ́run tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí jù nínú wa bá ṣe wà iná ọ̀la ahasanukum khuluqa arábìnrin ẹni tí àwọn ó wá kùtà lọ́lọ́ tó wá nífẹ̀ẹ́ sí jù nínú wa á tún jù rẹ ní lọ́ti jàkadì kọ́ ò. ọ̀là hasanu mọ̀kàn ló tó wá nífẹ̀ẹ́ sí nínú àwọn ẹ̀dẹ́ ìyá rẹ̀. hasanu mọ̀kàn ló tó wà kẹ́sìn o ẹni tí wà rẹ̀ da tó fi wà kẹ́sìn. òun ni ànábì ṣé kìí ṣe wọ ọmọ gan fi irú ẹni tẹ́lẹ̀ fọmọ yín fún yín náà irú ìwà wo ló wà lọ́wọ́ rẹ̀ ẹ ẹ ṣèwádìí ẹ béèrè ẹ súnmọ́ àwọn tí wọ́n lè bá ń ṣèwádìí irú ìwà wo owó yìí nìkan náà ni ọkọ̀ tó gbé wáyé náà ni ah, ah kí ló dé nǹkan ti bàjẹ́ láwùjọ torí eléyìn náà jẹun tó pàtàkì. ìyálé àkàlákùnrin kẹrin fàánkú lábẹ́ ìtẹ́. ṣé ẹ̀rí ta bá ti mú ẹ̀sìn tó kàn tá máa mú tẹ̀lé náà níwáyé o. ìyálé àkàlákùnrin kẹrin fàánkú lábẹ́ ìtẹ́. torí pé àwọn ìwà rẹ̀ ní máa ń jẹ́ kí ilé ga o. kẹrin fàánkú lábẹ́ ìtẹ́. ọlọ́ máa ń sọ ilé o. kẹrin fàánkú lábẹ́ ìtẹ́. ìwà bẹ̀yìntì. Olú máa ń jẹ́ kí wọ́n àwọn ọmọ tó bá tinú ilé yìí náà jáde rẹ̀ ti sẹ́ǹtì ilé yìí dáadáa. Ìdálẹ́ àkọlà kò tẹ́rù fáwọn kó lọ bẹ̀yìntì wà ẹ̀ǹkà nàlùbínà gómìnà jẹ̀rìndì. Kódà kó jẹ́ pé inú ilé ibi táwọn ọmọ náà ti jáde. Mínà jẹ̀rìndì. Kódà kó pé foundation ilé yẹn àwọn tí wọ́n kọ òrùwò orí ti kọ̀. Ìkàkọ̀ máníjà ara wọn ni. Ìkànnà albina òmìnà jẹ̀rìndì. Kódà kó jẹ́ pé bí kí wọ́n lẹ pépà mára lé bí kí wọ́n fi pákó gbá lẹ́gbẹ̀ẹ́. Àyíkáná lọ́wọ́n jẹ́rì ìdí. Ó yẹ pé kì í ṣe máa ń ṣàn. Àyíkáná lébìnà ómìnà lìjẹ̀rì ìdí. Bọ́lá tó yẹ pé bí èpo di bí àwọn káṣá pákó kan mára wọn, ká tó blọ́ọ̀kù kan, blọ́ọ̀kù sísì ń bí náà ń bí káṣá ṣọ́kì ẹ̀ káṣá rẹ̀ mọ́ra wọn bá kan káṣá rí bí sùn. Àyíkáná lébìnà ómìnà lìjẹ̀rì ìdí. Ṣùgbọ́n tí bàbá àtìyá bá níwàá rí, láwọn tí wọ́n ń bí àwọn tí wọ́n jáde láti inú ilé yìí ah oríire ni wọ́n ṣe wò àwọn arápàdà fògbò ẹbí yẹn yọ lọ́nà. bàmá ìjì bílíbì náà obì ládọ̀ ní rìn. ẹjọ́ wa já bèrè lọ ara wa oríire olówó fẹ́ jáde nínú ilé o. bàmá ìjì bílíbì náà obì ládọ̀ ní rìn. inú ilé tí yẹn pé ohun tán fi pilẹ̀ òun tiẹ̀ ọ̀rọ̀ ni wọ́n wà áfta. ìládọ̀ ní rìn. ọlá ni wọ́n wà áfta. Bìlá dọ̀mírin. Kò ní pìlẹ̀ dáadáa. Bàmá Yújí Dílbìnà Òbìlá dọ̀mírin. Kò síbi tá a fẹ́ ṣàfihàn wọn sí nínú wa rí. Wà ní ìdádúgbò. Bàmá Yújí Dílbìnà Òbìlá dọ̀mírin. Wà ń kánà jídáàrò mínàlẹ̀ hadidi. Bọ́dà kó yá pé irin ni wọ́n fi kọ́ ilé náà. Àtúbọ̀tán àwọn tí wọ́n kọ́ àti ilé tí wọ́n kọ́ lè dá. Tí Torí báyìí. A ń fẹ́lẹ̀ yẹn rọ̀ wá kò síwà kò sẹ́sìn ẹ ṣàfẹ́ fi ọmọ ẹfẹ́ nìyí ṣàtú láti ẹlòmíín sọ pé ọmọ ẹ̀dẹ̀ ṣọmọlúwàbí o bó ṣe dí báyìí ó dọ̀ bá lẹ́kọ̀ọ́ bàtà ni in fact ní tẹ̀ máa rò pé ọmọ tó máa ń ṣe iṣẹ́ máa ń lè yẹrí mẹ́tí àwọn ọmọkùnrin o ọmọ tó máa ń dirun yẹn ọmọ ẹ̀dẹ̀ ṣọmọlúwàbí gan ó ní respect gan ó dọ̀ ah, ah, ah, ìyá bàbá ayé lẹ̀ ń tẹ̀lé lọ yìí ẹ̀wọ́ òun ló sáré lọ́wájú yẹn ẹmúlé ẹ̀ẹ́lẹ́ yá máa ṣàrọ́lé mùsùlùmí náà rà búù. Gbogbo ẹ̀yà wa gbẹ̀yìn bàbá wa tẹ́ fẹ́ káwọn ọmọ yín náà jọ mọ́ rí. Yá máa ń ṣàrẹ̀ lè. Kẹ́yìn náà dẹ̀ máa ń náwó táwọn ọmọ ọmọ yín kí ni yín máa dùn lọ́jọ́ ọ̀la. Yá máa ń ṣàrẹ̀ lè mùsùlùmí náà bá bú. Ẹ má jẹ́ káwọn ọmọ yín lọ fẹ́ ọmọ olóṣò. Yá máa ń ṣàrẹ̀ lè mùsùlùmí náà bú. Ẹ má jẹ́ káwọn ọmọ yín kan lọ fẹ́ ọmọ kan tó lówó lọ́wọ́ tó yẹ pé ìpìlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ò da òkò lẹ́sìn kò níwà o. Yá máa ń ṣàrẹ̀ lè mùsùlùmí náà bú. Àárọ̀ gbogbo àwọn mùsùlùmí ẹja tán àwọn ọmọ wa. Àwọn dáhùn. Àwọn ọmọ yìí náà aṣọ wa, aṣọ yìí wa lọ́la. Lẹ́yìn sálẹ̀ àti mọ̀ fákì ìdùnnà jìnlẹ̀ kì í ṣe ń tà ń pè lágàn lẹni tí ò rọmọ bí. lẹ́yìn ìṣẹ̀lẹ̀ àti mọ̀fọ́tì ìdùnnà ìjìnlẹ̀. ẹni tí ò lọmọ láyé kọ́là gan. bíbá àkẹ́kọ̀ọ́ dípọ̀ láṣù tàmá. eléyìí lọ́rọ̀ táwọn ọ̀jọ̀gbọ́n sọ yẹn wá fẹ́ mọ pé ta là gan. màlámù yọrọ bìlìbánì nàmí náà. ẹni tí ò tọmọ rẹ rí. màlámù yọrọ bìlìbánì nàmí náà. àwọn ọmọbìnrin rẹ̀ dá lákìsà lójú ẹ̀mí rẹ̀ kò mójú wà wọn. màlámù yọrọ lámìíràn bílbá ní ìnàmìnà. Lójú ẹ̀mí ẹ̀ làwọn ọmọ rẹ̀ ti dọmọ gan fi. Má lámìíràn bílbá ní ìnàmìnà. Gbogbo ẹni tó bá yẹ pé wọ́n ṣe lùsẹ̀mí rèé. Má lámìíràn bílbá ní ìnàmìnà. Kò rọ́ ọmọ tọ́yanjú tó lè náwó tó pè mí ọmọ mi nìyí. Abala tẹ̀sìn ọmọ rẹ̀ òyà dáadáa. Lámì rọ̀ bílbá ní ìnàmì náà. Abala ti wà ọmọ rẹ̀ òṣè náwọ́ tó pọ̀ mọ̀ rí. Lámì rọ̀ bílbá ní ìnàmì náà. Ilé gangan lẹ́yìn sáà lè pèsè. Fọ́nàwálẹ̀ àkímù làhúlẹ̀ àná. Fọ́nàwálẹ̀ àkímù làhúlẹ̀ àná. Ilé gangan gan làgan wàhálà dẹ̀ dóde lọ́la àná.

ẹjá ti jú àwọn èèyàn. ẹ máa ń ṣàrí fàákàkọ́ ọmọ àyà ọ̀run. ẹ̀yin bàbá ìyá wa ẹ̀yin ọ̀dọ́ lọ́kùnrin lóbìnrin ẹjá ní ti jù ẹ má jà ya ṣá ẹ má jà ya gànfẹ́. láti lakọ dípò àtànà ìṣòro tó. ọ̀sán tó ń ṣẹlẹ̀ láwùjọ lónìí náà nípa àwọn májẹ̀mú tó yẹ káwọn èèyàn mójútó kọ́ tó fọmọ lọ́kọ. kí n fanu rọbì mọ́tà nàjà ù. kọ́ tó gbà kẹ́nìkan àwùjọ bàjẹ́ bánàtùná pàtínà àwọn èèyàn wà áfíà tí wọ́n fẹ́ ṣe bánàtùná àwọn ọmọbìnrin tó ń lọlé ọkọ bánàtùná ọmọ tí tó fẹ́ lọ ṣojú tó máa ní bàbá àyàwó ló ń bọ̀ ẹwọ ọmọ yóò bẹ̀rẹ̀ bánàtùná mọ́bíbíyà tó fẹ́ bí yẹn

آمين بناتهم بناتهم مبديات فديين أما وعدنا توقف ohun tó yẹ kí wọ́n bò ń wájú yìí ọwá kó síta torí àgbọ̀rọ̀ lárúkọ ọmọ lórí. ẹ̀hún táwọn ọmọ wa máa ń mu táwọn mú láyé àwọn ìyá wa yẹn. bẹ́ẹ̀ni dúró. àwọn ọmọ tí wọ́n wá kó síta. mo bóde àjùrò jáde yìí yóò fi hìrìnà máa ṣàkóso kọfà. sórí rere lẹ́yìn náà sórí ire ní sá. yóò hírí náà máa ṣàkóso ọ̀fà. òun tó jẹ́ pé e, ẹ̀tọ́ nǹkan yẹn òun ni ká fi pamá. Tùsí ìrìnà máa ń ha tó ọ̀fà. Àwọn wá fi hàn síta, èyí náà dẹ̀ ń rí, bàbá yìí náà dẹ̀ ń rí, èyí náà dẹ̀ ń rí, ọmọ yìí obìnrin, ìyá yìí náà dẹ̀ ń rí, ọmọ yìí obìnrin. Ó wọ́ bẹ̀ kó tó dijọ́ ìyàwó. Ó tún dijọ́ ìyàwó kò tí ó ti wá mọ̀ wọ́n fi hàn yí pé kò sí tó fẹ́ ṣẹlẹ̀. Yòzìhírí náà máa. Ìyá ìkàlẹ̀ rí nínú àwọn ọmọ kì í wọ́ kó tó dijọ́ ìyàwó. àwọn ni tìbó ní nìkan ọjọ́ nǹkan ẹyẹ rẹ̀ ní ọjọ́ nǹkan ẹyẹ rẹ̀ ṣọ́wá ní kó pílẹ̀ sí tó fẹ́ dé yé. ẹyẹ fira ń ṣẹ̀ sí obìnrin gbogbo tẹ̀ fi hàn àwọn èèyàn ta yóò dáa. ilé wa mú lánàá tá a fi gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ òní tààṣe náwọ́ sí láwọn ọmọ gbogbo ẹ̀yin yáwá tò ní tẹ́ṣí náwọ́ sí níyà gbogbo ẹ̀yin bàbá tò ní tẹ́ṣí náwọ́ sí bàbá irú ń tààjọ mú lànà kọ́ yìí àwọn ìyàwó àgbà yẹn bò bánà tó hàn àwọn ọmọ ilé yóò bò kí ni ọmọ tí wọ́n fẹ́ mú tí gbogbo ayé ti rí kí wọ́n fẹ́ dà lọ́la. bánà tó hàn ọmọ bídì àwọn ọmọ yìí wá dẹni tí wọ́n wá bẹ̀rẹ̀ sí wọ jeans. yẹlbàsínà jeans àwọn. jámù ni jeans. àyànàkọ. mufurọ́dù rẹ̀ ni jeans. àyànàkọ. láàhìlá àìlàlà àwọn ṣòkòtò tí wọ́n wọ̀ tí ń lẹ̀ mọ́ra yẹn. jeans àní àmàmà dání. àwọn náà wá wọn ṣojú àwọn ọkùnrin wọn wá bob short ọwọ́ àfi ń jó wájà ọ̀nà kan máa ń jó La ilaha illallah. Yẹ̀lbẹ́sìnà. Àwọn ọkùnrin náà ọkùnrin máa kówó sí wọn láyà. Yẹ̀lbẹ́sìnà jí zàní àmàmà zàní. Òfò ọlá ni ọlọ́mọjà kò fún. Zànáwà wà sí ìzàlíkà àṣàkọ́. Àwọn akó gbogbo òhó lẹ̀ wájú àwọn oníṣìnà ẹgbẹ́ wọn. Yẹ̀kọ̀rọ̀ jìnnà fi libẹ̀ ìdí ìkẹ́ ìfàṣí iná. Bó ṣe wọn ọmọbìnrin ni wọ́n ń jáde nílò ní sáwọn tó fẹ́ lọlé ọkọ rí yakhrujna fi libayti kayfa shi'na. Ṣọ́mọ tó fẹ́ fẹ́yàwó náà rèé ṣé bó ṣe ń ṣe ìgbésí ayé ilẹ̀ dá. Yakhrujna fi libayti kayfa shi'na. Bó ṣe wọn ọmọbìnrin ni wọ́n ń jáde lé ní ìsìn. Yu'ridna mahma at'an-nida'u. Kódà tó burú nínú ọ̀rọ̀ wọn náà ni pé tó bá ti kọnu sí wọn náà báyìí wọ́n ń lóhùn ni. Ẹni tó bá tiẹ̀ là ń dùn. Kristiẹni. Yorùbá dìnnà máa máa àtànẹ̀dá òòrùn. Àbìnáwù náà ṣàkọ́kù fìyàbà. Ẹjá tún bọ́ta gbà àwọn ọmọ ọlọ́kùnrin. Àbìnáwù náà ṣàkọ́kù fìyàbà. Àwọn ọmọ yẹn ọkùnrin wọn táà náà wọ̀. ọkùnrin tí ọmọ ti ń nà fẹ́ fẹ́. Àbìnà òhun. Ẹni tẹ́ ẹ fẹ́ pè lọ́kọ ọmọ yìí. Àbìnà òhun. Ẹ wo sá ọmọ yẹn ọkùnrin ọmọkùnrin tí wọ́n fẹ́ fẹ́ ọmọ yẹn wo tí wọ́n wọ̀. Àbìnà òhun. Ọmọ ti yẹn ọkùnrin ẹ̀wọ̀n tó náà wọ̀. Ṣàkọ̀kú sí yaba. Ṣàkọ̀kú sí yaba. Wọ́n ti fa aṣọyàwó ara wọn lọ́rùn. Àbìnà òhun mú ṣàkọ̀kú sí yaba. Àwọn èwo tún wà lélẹ́yìí. A ní crazy jeans. Gáì ni. Ní Gáì ni ó wá fa gbogbo aṣọ ya. Nígbà aṣọ ilé ìṣó kírun. Àbínà ooo. Tàlí ń jáṣọ mọ́ra rẹ̀ lọ́rùn bí kìí ṣe wèrè. Àbínà ooo. Ẹ wá worun lórí ọmọkùnrin. Ṣàkọ́kọ́ sí yaba fọ́kàrà wá sí olílẹ̀ mọ̀gẹ́tọ̀. Fọ́kàrà fáàrí lọ́rùn pa wọn ṣe o. kan níbẹ̀ ságì Ó tún gbàgbòrò kan. Allahu Akbar. Ṣakọ́kù sí yá bá a. Wọ́n ti wá aṣọ náà dẹ̀ ń gbómọ́ra fara wà fi ọdún ní ìmùgìtọ́ orin Ẹ wá tún lọ wé tí àwọn ọmọkùnrin. ní kìíní ọmọkùnrin táwọn ń wọ̀, táwọn ọmọbìnrin wọ̀, táwọn ń wọ̀. Àwọn òrí lọ́rọ̀ ọkùnrin kan bàbá wa yìí náà nínú ẹtí wọn. Ọ̀fẹ́ràn wà fi onílé mùgìtọ́ wà ṣáàrù hàn ọmọ ọ̀tọ̀ bì. Ẹ tún wà lọ orí wọn. Ṣáàrù hàn. A tún lọ ọ̀dà. Yorùbá iran àwa A tún nìkan dírẹ́dì. A tún nìkan a tún mú wẹ̀yọ́, a tún so mọ́rí. A tún a tún

ẹjá mójútó torí ọlọ́run. kàmì yẹsí máa ń na ilá jìnnà. kí ni tí wọ́n wá gbálù lónìí. kàmì yẹsí máa ń na ilá jìnnà. wọ́n ṣáà máa gbóni kọ́ máa jó kọ́ máa mìírí kọ́ máa. kódà bẹ̀rẹ̀ ni ọbọ̀ ń dẹ́ fún mọ́tò báyìí náà nísìnyí wọ́n máa jó ju sí ẹ̀yìn báyìí wọ́n ti fẹ́ forí gíláàsì báyìí. kàmì yẹsí máa ń na ilá jìnnà. ara ò ní nílẹ̀ mọ́ torí ohun tí wọ́n ń jẹun tí wọ́n mú àsìkò wà kì í mú múlẹ̀ ní wọn a máa fáfà ní táìmù ní ẹjọ́ ẹ̀tìtìbá ṣe lẹ́kṣọ̀n 30 minutes kí náà bẹ́ẹ̀ bí tó kù ṣe. láàmì yẹn sí máa ń na ilá àjìnà yìí. àwọn àgbàlagbà náà dẹ̀rin tá a gbọ́ lẹ́nu ilẹ̀ Yorùbá ni kóbìnrin tá a fi jó fẹ́ ẹni ọ̀ràn ló máa wò lọ. láàmì yẹn sí máa ń na ilá àjìnà yìí. ìjó lọ wá ìjọ ọkọ yìí náà kò ń jẹ́ kí irun wọn pẹ́ nílé ọkọ kì ń jẹ́ kí wọ́n pàdé nílé ọkọ àwọn ọmọ bọ́ ṣe ń gbé bẹ́ẹ̀ gbogbo òfò tó wà ń bẹ̀ náà rè gbogbo oríṣiríṣi ti ń ṣẹlẹ̀ rè ẹ̀yin yára ẹ̀yin bàbá wa àgbà tí ò bá máa kẹtẹ̀hùn sọ̀rọ̀ ó máa ń bọ̀ wá kẹtàn sáré á o ilé náà ní sáà fi sọ pé aláfẹ́ rìbíù dìdílé kí la fẹ́ fi rìbíù dìdílé lára rẹ̀ náà ní sáà bẹ̀rẹ̀ sí mẹ́nu báyìí ká wo ẹ̀sìn káwò wáre káwò pásọ́nálítì ọkùnrin ìṣọmọlúwàbí ni tó tó lọ́wọ́ sí lọ́kọ káwò mọ́ra rẹ̀ sílé náà tó lọ́wọ́ sí ṣó ṣe náwọ́ sí níyàwó gbogbo yẹn náà ni tí à ń bára wa sọ nípa ń tà ń pè ní bá a ṣe fẹ́ bí ìdílé wa àǹbẹ̀ọ́lọ̀ ń kó jọ́ ìta ń sọ iná kọlọmá sí ní balẹ̀jà burúkú àtàǹsọ́ àti àwọn náà sí à ń gbọ́ a tún pàdé lọ́la gbogbo ẹ̀ ń tẹ́ jì sọ́fin gbogbo tá ń sọ yìí àbíyàn o ń fi níyẹn pass message ni pé kí níyẹn ò dá o kẹ́ kó ń bẹ̀ ni o tó kàn wá nìyẹn o subhanaka wa atubu ilayk السلام عليكم ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún ìbéèrè àti ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní zero eight zero thirty five seventy five fourteen sixty six ẹ tún lè fọ́lọ̀ wa lórí Facebook page wa ní Da'watul Haqqi lẹ́mẹ̀ẹ́ Abẹ́òkúta.